káàbọ̀ sórí ètò yín ètò wa a ó máa sọ̀rọ̀ nípa fíìmù vaulence apá kejì mo lérò pé púpọ̀ nínú wa ló ti wo apá kìíní fíìmù vaulence fún àwọn tí ò bá ti wo eré náà ẹ dákun ẹ gbìyànjú láti wo fíìmù náà lórí yorùbá play tv àwọn ló ń ṣò rẹ̀ lórí youtube channel wọn ẹ gbìyànjú láti wò ó nítorí fíìmù náà ládùn ó sì lóyin gidi gan-an àti wípé ó rí èrè púpọ̀ jẹ nínú eré náà tí ẹ bá wò ó. Kí á tó tẹ̀síwájú, kí ni ohun tí ẹ fẹ́ràn jù nínú fíìmù Violence? Tàbí èwo nínú àwọn òṣèré fíìmù náà ni ẹ nífẹ̀ẹ́ sí? Èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ tẹ̀ sínú comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kí ẹ lè máa rí púpọ̀ nínú àwọn fídíò wa wò kí ẹ sì ti aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kó ba lè máa notify yín ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùà etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di